sòbébìrà ń túmọ̀ òfin ọ̀nà fún yín àti àwòrán yìí ń tọ́ka sí àyè ibi tí àwọn ọmọdé ń gbà kọjá má ṣọ́ra ṣe má dẹrẹ́ mi tí kò ní kọjá ibùsọ̀ ọgbọ̀n ní wákàtí kan